nínú ní kàláyà. Ibi ọlọ́run bá tún pàṣẹ sí wa sí ìṣesí táwọn ṣe pẹ̀lú àwọn tí wọ́n kó bí ẹ̀ka àti pàtàkì jùlọ nípa ẹ̀sìn láti máa dá wọn lò ìyẹn bá ti àfihàn sí wa pé mùsùlùmí lò wọn ẹgbẹ́ àgbà tó mùsùlùmí náà láti rí i pé ó ṣe nǹkan kan tí ó yàtọ̀ sí tó sọ. àmọ́ ká sọ pé nǹkan kan ló pa òṣìṣẹ́ mùsùlùmí ká máa rò bẹ́ẹ̀ lọ́nà ìyẹn nìyẹn mambo gani Islam kita data ili alama ya hawa. Maka náà ayà yìí níbi ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ tí yìí àwọn ilé rẹ̀ sì lè ká sí àwọn mọ̀sùlùmí ọ̀rọ̀ sí àwọn ọmọ ìrọ̀lá àwọn ìrọ̀sẹ́lá àmọ́ ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn náà pẹ̀lú àwọn tó lóun ti gba àmọ́ ìmọ̀ láti bí fún wa èyí jẹ́ máa bá ṣe fáwọn sábà pé kàdá níta fún ìtọ́jú ní ọgbọ̀n tàbí ní ọgbọ̀n àlẹ́ ìgbọ̀n ọlọ́run níbẹ̀ nígbà tí wàá fẹ́ẹ́ bẹ̀rẹ̀ nù ọ̀rọ̀ àmọ́ àánú ọlọ́run ọba òun ló ní bàbá yín lẹ́yìn ibi mùsùlùmí ṣe wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí ọ̀rọ̀ yìí tí wọ́n ti ń sàlàyé fáadá náà ní tí òru àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé náà èyí ti bí wọ́n ti ń sàlàyé fún àwọn wa ó sì yí wa lẹ́yìn àwọn náà ń lọ wọn sọ́ọ̀ àná ilé àti orílẹ̀-èdè ọmọ tó wá sí àánú fún wa àánú yìí làwọn àlùmọ̀ fi bá àwọn èèyàn yìí tó náà bọ́ sí sí àánú fún àwọn náà. ọlọ́run inú ọlọ́run ká ẹni yẹn fún àwọn ẹni kọ̀ bí ọ. àmì yẹn fi pàtàkì ilé náà bá ṣe gbogbo ìdílé wa pátá lọ́dún jáde kìíyá náà ọlọ́run ọba yóò fún wa ní Jadi kita tapi asal ialah namanya sesuatu. Ada riwayat mengkifai. Alhamdulillah ini sudah ini ya ini kalau أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الرحيم الذين غير الكفر والجهاد ويرون الكفر والمجاهدين في سبيل الله بأموالهم وأنفسهم والله من أموالهم وأنفسهم على الخوارجين لعنة وقل لهم وعد الله الحسنى وأفضل الله المجاهدين على الخوارجين أجرا عظيما. درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما إن الذين توفاهم الملائكة ويؤتي أنفسهم قالوا فيما كنتم قالوا إنا مستمعين في الأرض قالوا ألم تكن ألم تكن أرض الله واسعة فبها فأولئك مأواهم جهنم وساءت مصيرا نعم الله قل لا يستوي القاعدون من المؤمنين نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Ọlọ́ọ̀bá ń bẹ fún àlúwà Mùhàmmad nípa ọlá ń bẹ fún àwọn tó bá lọ sí ogun gbogbo mọ̀nà ní pátápátá wọ́n lọ láwọ́dọ̀ náà ọba wọ́n sì jẹ́ ọba àmọ́ àwọn tí wọ́n ti kú omi lọ ogun àwọn lè fi yá ní o. Ọ̀sán wà ní tọ́lọ̀pàá náà náwó, a kì kan wá fẹ́, wọ́n mọ́ ìjì bẹ́ẹ̀ Àwọn aláwọ̀ tí wọ́n lọ àti àwọn kan ọlọ́wọ́ ayé àwọn akẹ́kọ̀ọ́ torí wọ́n bá máa bà wọ́n lọ́kàn jẹ́ lọ́nà ti tẹ̀dá wọn. Inú wọn ni Umu Abdullahi Ibnu Umu Maktoum. Ẹ̀dá tó lọ́gbà bẹ́ẹ̀ ni ẹ̀dá sí orí náà ni. Orí náà ẹ̀dá kan pé afọ́jú lè jáde. Mo máa gbẹ́rù lórí pé láyé sọ̀rọ̀ lè kọ́ ìlú náà ní mẹ́rin. Àníyàn ló ti lọ ọrọ̀, bí ní bá ti rí náà láti lọ ọrọ̀, ọlọ́wà ìjọ ọmọ tí wọ́n lẹ́ ọyọ kalẹ̀. Wọ́n bá ọlọ́pùpẹ̀ bá wọn, wọ́n bá ẹgbẹ́ ìmọ̀ bá bá ọkàn wọn jẹ́ àbá àwọn gbígbá sí pé àárọ̀ làwọn àbẹ́mẹ́sàn làwọn ìlélófà nígbà Muhammad sọ̀rọ̀ mọ́bọ̀ àdìwọ̀sán ọ̀rọ̀ ló ti gbígbé kan ànábi ní iná ìmọ̀dínà àpòwà ànábi ní àwọn kan bẹ́ẹ̀ mọ̀dínà o táwọn jókòó sí mọ̀dínà nísìnyí táwọn ọ̀gbọ́n wa wá sí ojú ogun àmọ́ àní gbégbé kan láyé àfi táwọn náà bá gbé mọ́tò ń bẹ ní mọ̀dínà àní tó gbé kankan láyé àgbàwà gbé àmẹ́bí ní pọ́dà àwa táwa lójú ogun àtàwọn táwọn jòkó lé ìwọ̀n wá bákan náà ni a sì gbára dá lọ́dọ̀ lọ́wọ́ wa. àmẹ́bí ní kò tó kà á táwọn òbí wá èyí sì fẹ́ nu wọn. wọ́n ní àwa wí ni tòbí fún wọn wá. àwa wí ni kí àníyàn tí ó àníyàn rẹ̀ lọ́pọ̀ àti ìjọba sì yí báyìí o ìgbà tí ìdáná ọlọ́ba yìí o àníyàn gbẹgbẹ òun níbi kan gba ládà ọ̀nà láyé tẹ̀ ó lè kọ́ ìlú ọ̀nà mẹ́rin èyí. láyé tẹ̀ ó lè kọ́ ìlú ọ̀nà mẹ́rin kọ́ kìkì ìgbà ọ̀rẹ́ ìwé ọ̀rẹ́ ọ̀rẹ́ ìwé ọ̀dà ìwé ọ̀dà ìwé ìgbà eléyìí ó wà lára àwọn akẹ́kọ̀ọ́ náà bá gbé kalẹ̀ ló jẹ́ ẹ̀sán orí kí wọ́n sí ẹnìkọ́rọ́ di àwọn mọ́mí mi táwọn ọdún ní táwọn ìgbàgbà mi àwọn tó náà bá wà bá pé àwọn náà máa banú jẹ́ pé bọ́lá ti ṣe ẹ̀dá làwọn náà àwọn náà kọjá àwọn náà kún ní lágbára mi. ọ̀rọ̀ والمجاهدين في سبيل والجاهدين فلا في سبيله من أهل الدعم وآلهم Bákan náà, àwọn tó lẹ́sí pé àwọn tó ń ṣe jihad ní ọ̀dọ́ náà ọba, àwọn tó ní lẹ́sí ní dúkìá, wọ́n tó ní ẹ̀mí wọn. Àwọn olóyìn náà, àwọn náà tó ń lọ́lá ju àwọn tó jẹ́ pé bẹ́rẹ̀ dúkìá nìkan làwọn lò àwọn tó jẹ́ ara nìkan làwọn lò ọlọ́run fàgbọ́lọ̀ lọ́ọ̀ olùmọ̀jáde bí àmọ́wálìhí wà àgbóṣèlú alẹ́lẹ́kọ́ ẹgbẹ́ ìrìnàdà ọ̀dà. Ọ̀pọ̀lọpọ̀ Àwọn ẹni tí ó lọ́dọ̀ ọlọ́run ọba jẹ́ àwọn táwọn jò fún ilé táwọn wá lọ. Wà kú ìlú ilé lọ́wọ́ ẹ̀rọ àtàkùnwá ọ̀rọ̀ òde ọ̀rọ̀ ìdìnnà. Àwọn ẹni gbà pé ìsìlámù ti ń bẹ lára wọn. Ìjọba káàkiri ọ̀rọ̀ ọ̀rọ̀ àlejò àwọn ẹgbẹ́ ìṣe mùsùlùmí o àti tí mo ti dùn wọn gbogbo wọn ọlọ́run bá tàbí ohun tó wọ́n ṣe dáadáa fún wọn gbọ́dọ̀ pé a mọ̀. وقال Ọlọ́run ní òun ọlọ́wọ́ bá ọkọ́ wá bu ọlá òun bí fáwọn sábà gba gómìnà tó lọ́wọ́ bá ju àwọn tí wọ́n dòkun lọ. Ládá tí wọ́n gbà ájìrọ́rùn àwọn ìlà. Ládá tó pọ̀ tó tóbi òun ní láti wá. Lára àwọn tẹ́ tó ní tó ládá lọ́dọ̀ ọlọ́run tó tóbi jù òun náà ní kí wọ́n ṣe tó ṣẹlẹ̀ jìhádì. Ní ìgbà tó ní ìṣàkóso ẹ̀mí ọlọ́run jẹ́ wọ́n ń sọ yìí. Ìgbòho àwọn ọmọ ọdún ọmọ ọdún ọmọ ọdún ọmọ Ọlọ́run bá bẹ́rù tó ti ẹ̀rí ìdàrọ̀ jẹ́ láti Tí wọ́n bá ṣe jìháàdì ní ọ̀dọ̀ náà bá fẹ́, a ní lágbá lágbá ipò ńláńlá ni wọ́n wà ju àwọn mùsùlùmí lọ. Olókùnrin wọn rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àti àánú lọ́dọ̀ ọlọ́run ọba. Nígbà tí wọ́n bá ń sọ nípa àwọn tí wọ́n fi gbogbo kálíbà àwọn ìdàrọ̀ bẹ́ẹ̀ tí ń bẹ fún àwọn àmìjà ìlú. Ọlọ́run ní àgbàdo sọ pé Ọlọ́run láti ṣàbáyà lẹ́bí náà ó ti lu ìṣẹ̀lú ìlànà wa. Ẹmọ́ máa rò pé àwọn tí wọ́n pa ojú ogun pé ìṣẹ̀lú ọ̀gbẹ́gbẹ̀lẹ́gbà, ẹmọ́ ìgbé òkú lápẹ́ ni wọ́n wọ́n Ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọba àrùn ni wọ́n ìgbàkú lọ́wọ́ bá kéde ìjẹun fún wa. Gbogbo tí a rí àyè àwọn oníṣẹ́ tí àwọn ọmọ ń ṣàfihàn ẹ̀sọ́dọ̀ àwọn àbá wọn. Àbá ìṣẹ́gun lórí ìfẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kú gbogbo àníwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹni sọ ẹni mùsùlùmí tí wọ́n ń sọ àwọn tó wọ́n bá rí bá àfihàn àníbi lè sọ àníbi ní orí làwọn tí wọ́n kú sóbi ogun àwọn ọba àfihàn àwọn ọba mú ẹ̀mí wọn tí a lọ fi sí inú ẹyẹ àwọn ẹgbẹ́ náà tó ní ọjà àjẹ́nà gbogbo tí ń jẹ́ ìjọra ìjágbọ̀n tí ń bẹ ní àjẹ́nà táwọn ẹyẹ yìí bá ń rí ẹ̀mí àwọn tí wọ́n tí wọ́n ti jihadi kó yìí òun ló máa ń nílò jábọ̀ yẹn so nítorí wọn gbà lóko pé òun ṣe jíjẹmú fún wọn nù àwọn nìkan lọ́wọ́ ti bá wọn fún ọlọ́ ilé wa gbọ́n ó máa máa di ọlọ́ ọlọ́wọ́ àbúrò pé iṣẹ́ ah, ìpínlẹ̀ mi ẹ yóò fi tẹ̀sí yìí ó fi ẹkún tó ti ṣe fún mi lẹ́tí lẹ́tí ṣe fún mi ọlọ́wọ́ àbúrò bẹ́ẹ̀ èmi ò kúrò dáná tó ń fẹ́ lọ́wọ́ ó sọ pé ìdáfúrà lè dáná jẹ́ láti ibi sọ bẹ́ẹ̀ bá ti lè wọ́ ibi ń jẹ́ gbogbo ìyá láyé nígbà bí rẹ̀ kẹta ni máa ń sọ ọ̀rọ̀ pé ní à ah, ó ti tẹ̀lé lọ́wọ́ ìbámu tó yàrá ní kókó tẹ̀lé lọ́wọ́ àwọn tá àti tẹ̀lé lọ́wọ́ àwọn arúgbárí kan àlókè alẹ́ ọ̀nà wa ni ah, ẹ̀fọ́ tọrọ ọlọ́pàá máa ń ohun ìtìtì ah, ẹ̀ tọrọ ẹ̀ tọrọ ká tọrọ ẹ̀rà ẹ̀ bá ní ká tọrọ ìbá tọrọ ni pé báyọ̀ ní kàdà sára wa tó bá bẹ̀rẹ̀ padà sára wa irú tá a ṣe yìí irú ìdíyàn tá a jà á tó lọ darí ẹ̀ a tún wá pa ah, àwọn ọ̀nà bẹ́ẹ̀ bá ti gbéyà yìí ọba alákùúgbà yà so sáré tí àwọn kan bẹ tó tó wá ti kú wọ́n lè padà sálé ni tẹ̀mọ̀ àwọn tó ti padà rí ní ọlọ́run ló ń gbé wọn bẹ́ẹ̀ tilẹ̀ fẹ́ tilẹ̀ fẹ́ ti ṣe fún mi wọ́n lè fi tó níwájú wọn tó ti fẹ́ ilẹ̀ fẹ́ àtúbọ̀ títí wa ti kú ó ti máa ń padà ní àwọn tó yẹ kó lọ́nà padà rí ní ẹ̀dá ti kú báńkì ẹ̀dá ti kú oṣù lọ́nà ní ẹ̀dá padà ọ̀gbẹ́ni kan kan ọ̀ ní ẹ̀dá padà rà ó fi ọjọ́ ọlọ́jọ́ lọ́nù gbogbo ìgbàgbọ́ ìyá tí wọ́n tuntun tó kú o bí ó bá gbérú àtúndà báwọn tó fi kú ó lè tún káàdì yìí kí wọ́n nígbà tó pé ìyá lọ́jọ́ ọlọ́jọ́ lọ́nù àwọn tó bá ti kú kú gbóná láwọn máa ń rò pé wọ́n kọjú ọlọ́jọ́ lọ kó láti lè rò pé dúkó lájẹ́ǹsì ọjọ́ ọlọ́jọ́ ló gbà lọ dúkó dúkúná gbé ọjọ́ ọlọ́jọ́ ló gbà lọ básìkò wọn bá ti tó èyí ò lọ máa ń lámú yẹ̀mú ìdí fẹ́yìntì máa ń sáré ọ̀rọ̀ ìrì yìí. ọ̀rọ̀ ni wọ́n lè lọ́kùn lè fẹ́ ìrìn ẹni tí ò bá kú kú gbà ló fi nǹkan mi. bọ́lá bá ní access ló bá kú ọ̀ bá kú náà ní kọ́ra ṣe kọ́ ṣe bí ọ̀kan àìní ní sábà tó jáde lẹ́tì o ọ̀kan máa ń lọ àyíkí kàkà fún ìjọpadà yáyé yìí mọ̀ access alẹ́ ti yẹ ẹ̀tọ́ kan gbá wọn ọkùnrin kọ́ta. ẹni tí ò bá kú kú gbà tí ò kú kú gbà ló fi o. òkè yẹn níwájú ọkàn pé àwọn kan àti kéwìn èkì àti kéwìn èkì tí wọ́n ti lọ ọlọ́run abẹ́ ìtaratara wọn ní wàá wọn gbé ìlú mìíràn. ó ṣeéṣe ká máa rí àwọn tó jẹ bẹ́ẹ̀ ó ṣe ká máa rí àwọn tó jẹ bẹ́ẹ̀ kì í sàyẹn ní ẹgbẹ́ àlùjẹ̀nu wọn ni kálukú wa ni àlùjẹ̀nu kálukú wa la ní ọ̀rọ̀ nínú àbọ̀ ìdíyàn lórí ó jẹ́ bí ọlọ́gbà tó yẹn mójútó ra yẹn dáadáa tó yẹn mójútó yẹn abájọ́ tó yẹn mójútó yẹn ní nínú mójútó àdìkárò ìkẹ́ni ló ń ṣẹlẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ pé wọ́n kọ́ wà lẹ́wọ̀n lónìí ó yẹ pé ìta ìwọ̀n ló kó bá wọn jẹ́nà ló kó bá wọn. àmọ́ lẹ́yìn ara rẹ̀ tó lè kọ́ àwọn ìkọ́ ìyẹn ló kọ́ rẹ̀ ní wọn kọ̀wá kan tó lè máa rìn ní gbàgbọ́. àdìjọ́ni Muhammad sallallahu alaihi wa wọ́n jẹ́ kan lọ́wọ́ Aisha ọdún ọ̀sán àmì ha wọ́n ní gbólóhùn àkọ́kọ́ láwọn ìyàwó yìí ẹ̀sán àwọn àdúgbò ni wọ́n lọ. Àdébí ló tó àdébí tó tẹ̀lé dára nílò ọ̀ àdébí ni ó mọ̀ lẹ́sẹ̀ ẹni kejì lẹ́sẹ̀ tó ṣe ọlá. Tí ìwọ̀n bá ti tí ìwọ̀n bá ti wà sí ẹ̀kọ́ máa wù tí ìwọ̀n bá ti ń bínú bí èsì ẹ̀kọ́ máa bínú ẹgbẹ́ ẹ̀rọ ní nọ́mà lọ́sí bá ti ìbínú bá ti di àgbọ̀n máa á ó yẹ kí ìyá rẹ̀ ìgbọ́ ọ̀pọ̀ Bẹ́ẹ̀ni tó ti wá ti bínú, wọ́n ti bínú bẹ́ẹ̀ ti gbèsè kalẹ̀ ní ìpàdé tó bá pa sọ́yà ìlú ẹ̀ ẹ̀ka tó sọ ọmọ ẹ̀ka hàn mí. Wọ́n á ní kí n ká àwọn Nàìjíríà ti mọ ẹ̀ẹ́dàkùn ọdún kan sáà nínú ìpè sáàmì ẹ̀mí ìwọ́n ti gbàgbé sáàmì láàyè. Àní ìwà ọ̀dọ́ fún àìsàn tó ń fún gbé ẹnì kejì gbẹdọ̀ àìsàn wa sọ̀ kò gbọ́ yín. ní kò ní oníkòtò ní ní ọ̀rọ̀ àjẹ́ yín ọ̀rọ̀ rẹ̀ náà kọ́ ìwà ànábì ànábì lóbi náà ní àmọ́ èmi ò lè ní kápá lórí èmi èmi ò lè ní kápá lórí mi mo èso mi dà mọ́ ọ̀rọ̀ tí wọ́n á kọ́ ọ̀rọ̀ náà. ànábì àwọn ọmọ sọ̀rọ̀ wà wà wà sọ́lá ibi tó bí sọ́lá ìfọ̀ yìí náà mọ́ wa nígbà tí a fẹ́ jáde nínú ilé ẹgbẹ́ náà gbàdúrà. pẹ̀lú mi ò fẹ́ràn àlùjọ pẹ̀lú ẹ̀yẹ yóò wà bànújẹ́ kọ́ àkọ́jú ọdún máa fún sẹ́yìn àwọn olóògbé yóò wá rí pé tí ò sí tí ó ti ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ òun ẹni kejì yìí wọ́n ti sàánú rẹ̀ wọ́n ti kó yọ níbi wàhálà ní mo ti ṣe lónìí ọlọ́run ti kó yọ bẹ́ẹ̀ ó láàbí àtúnṣe ọjọ́ ìwọ ni àti ìgbà méjì fún wa yẹn. àdébà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀sẹ̀ ńlá tó ti ń pàdé ọkọ̀ ọjọ́ kan pé Àlébi ní bẹ́ẹ̀ náà fẹ́ wọlé kúkú lọ́sùn tí ẹ tẹ́ àdúrà o. Àbẹ́ ìyá máa ṣe ilé ẹ̀kọ́ wọlé ẹ ṣe ìtọ́wé ká fún. Àlébi náà fi àdúrà yìí. Àwọn àlejò ń bẹ ní sẹ́nu mọ̀. Ṣé ìwé àwọn ẹ̀ṣẹ̀ máa ń gbàlejò? Wọ́n máa ń gbàlejò pé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìlú alákòókò ẹnì kejì wa náà máa ń gbàlejò. Gbogbo àlejò àlejò ẹgbẹ̀rún gbogbo wa ní kí wọ́n bẹ́lẹ̀ wa ní kí wọ́n gbàlejò àníbi bá wá sí àkáàrùn yẹn tó wọlé èyí ò máa sọ fún wa nílò sọ fún àwọn ọ̀rẹ́ rẹ pé láàrín àbí ìtàlá ọ̀ láàrín àbí ìtàlá ọ̀ kò sí ohun fún ní àárín rẹ lónìí yìí ẹ̀ láàkáàrùn tí ẹ̀yẹ́ ṣe pẹ̀lú ìsìn àyè. Àmọ́ bàbá mi nílò àkáàrùn lásán bí mo ní wáyà àwọn ẹ̀kọ́ ojú rí ààrẹ ọ̀gbìn wọn dé sílá ní ìlú ìṣúlẹ̀ ń jẹ́ ìṣẹ̀lá ìdáhùn. Mo sọ ní sínú àná ìgbé omi títí ṣe ọ́ títí ṣe ọ́ ọ́. Àwọn kan ní ìṣẹ̀lẹ̀ ìgbéyàn lórí lẹ́yìn ìṣe ń ta àwọn àjẹm rẹ̀ ní ìdáná rẹ̀. Òun ti bàbá rẹ̀ nígbà ọ̀tá náà ní sọ orí lò ó wá bá mi ó ní pé àjẹmí wà nínú òun. Nàìjíríà náà sọ bẹ́ẹ̀ ó ní òun mọ orí wọn ní òun mọ orí sí ìyẹn lẹ́nu o kó dàgbà ní wọn sọ̀rọ̀ ni. Ó ní tí o máa ti lè báyìí ló bẹ́ẹ̀ báyìí òun mọ orí tí o máa ti wọlé òun mọ̀ kó ti wọlé. Tẹ̀sí ìgbà ọ̀sẹ̀ gbẹgbẹ́ bìyà ní ìjọba àlejò ìgbìyànjú lè nítorí káàkiri ìdàmú wọ́n yí ẹlẹ́dàá wọ́n àwọn ẹlẹ́dì. àmọ́ wọn tí wọ́n ní káàkiri lórí òun làwọn tí wọ́n wá àwọn ọ̀sọ́dọ̀ wọn ọmọ ẹlẹ́dàá lórí wọn àmọ́ wọn ò jáde ayé ìdàmú. kò wá sí sáà lórí káàkiri wọn kò é tó ìwé sọ́kẹ̀. sọ́wọ́ tó bá pé tó bá pẹ̀lẹ̀ fọ́ọ̀mù lẹ́yìn ìdàmú àbọ̀n tó dùn àbọ̀n lé bí ìgbà tó yẹ

wọ́n ti gba ọ̀nà wọ́n ara kọ́kọ́ bá bẹ̀rẹ̀ ìjọba lójú wa ẹni máa ń bẹ̀rẹ̀ ní títí nílé àlùjọ̀nù bẹ́ẹ̀ ti ní yẹn lọ́kọ̀ wọ́n lè fi ọlẹ́ díẹ̀ ẹ̀dá ẹ̀dúgbẹ̀ díẹ̀ ẹ̀dúgbẹ̀ díẹ̀ lọ́kọ̀ lára àwọn ìjọba bí mo fẹ́ bẹ́ẹ̀ lórí mo sàn. wọ́n lọ sọ títà wọ́n lè sọ wọ́n wá sí ìjọba àwọn wá sí ẹgbẹ́ sọ́ọ́rí wọ́n di ọlájúlẹ̀ pẹ̀lú àwọn àdúrà lónìí ẹ̀ṣẹ́ àdúrà tí díẹ̀ tí wọ́n lọ́wọ́ rẹ̀ àwọn wá sí ọmọ díẹ̀ lẹ́yìn tí bá dé ọba kan gbé nínú àpàdé àbẹ́rẹ́ báyìí ni so ẹni yẹn àtàrí ìdánilẹ́kọ̀ọ́ máa ṣe àtàwọn àtìgbà àtàwọn àgbékalẹ̀ fún wa bí kí n wẹ ewé síbírù wàlá ìpèjúbà náà ẹni ìdí wọn dé ní ìdí wọn náà àlìjẹ̀nu lẹ́nu ìdájọ́ àlìjẹ̀nu pé ó àlìjẹ̀nu àlìjẹ̀nu ò burú wọn lẹ lẹ́dàá àwọn náà lẹ jù wọ́n lẹ wọ́n lẹ lórí mọ̀mọ́ ní ẹni tẹ́lẹ̀ ní kápá lórí ẹni tí ò bá dúró dáadáa tí ò bá dúró dé rí. ìṣe ìbá wa tó lọ́sẹ̀ bá wọlé tó lọ́sẹ̀ bá ṣe àbí ọ̀sán lẹ́nu ní káfí tí ìyàrá bá wọlé ní tí kọ̀ nínú ẹ̀sìn wa tí ó sọ fún wọn ní lánàá àbí ìta ìlà fún tọ̀ kò sí omi fún yàrá ní àmì ẹ̀mí sùúrù kì í gbé wọn lẹ́nu bọ́wọ́ ẹ̀rọ jẹjẹ àwọn ìwà ní ìrìn lọ so ó mọ̀ pé tuntun àmọ́ ó ti wà fún àwọn àwọn olùjẹun. bí wọ́n fẹ́ jẹun àmì ìdílé ní sọ́wọ́n wọn pé bísímìlá ìsàlọ̀lá bísímìlá tí wọ́n fẹ́ jẹun. ànábì ní ìwà tó kọjú sí wọn pé tọ̀ sẹ́yìn o sẹ́yìn o láàrin àbíkà láfún wọlá àmì láfún èso lónìí ìdíjẹ ẹgbẹ́jọ làbọ́yá ó lè gbàgbé ìtàkà rẹ̀ ní aláìmọ̀ká fi ṣe rẹ̀ ó pè nǹkan jù lọ nínú ọ̀pá pé ojú wọn o táwọn kan ní ìṣèjọ dáadáa sọ́rọ́ ìta ṣe fún ọ̀yí kò sí dandan bí ìbá bẹ́ẹ̀ ló ń gbé ẹsẹ̀ bá fi àkárò ọlọ́run sí ìyàjẹ́ bí ìbá bẹ́ẹ̀ jẹun tó bá fi àkárò ọlọ́run sí ìyàjẹ́ bá fi wáyé bí mi nísìnyí bẹ́ẹ̀ dá mọ́ tí ṣe tẹ́sí ìtọ̀lá apá abẹ́ àbá ìlàdọ́lọ́ bí làbí àwọn ìgbé ìta àti bẹ́ẹ̀ ìta àti bẹ́ẹ̀ lásán pé kíláàsì ọmọ àwọn pàtàkì ìtọ́jọ́ fún yín ẹ wá wo àwọn tó wá jí ọ̀rọ̀ yẹn lọ sínú akẹ́kẹ́ ẹ jẹ́ ẹ̀rọ ìpè àmọ́ àwọn alágbàjọ ní ìjọba ẹni tí kẹ́lẹ̀ kẹ́kẹ́ yín o wọ́n máa ń sínú àmẹ́gbà Muhammad kì í ṣe dáadáa nọ́mbà fẹ́ẹ́ ni kì í ṣe nọ́mbà ẹ̀sẹ̀ àlẹ́ tó bá tó dáadáa aníbẹ̀ ni ẹjọ́ wa tó rí ẹ̀sẹ̀ àlẹ́ tó lè fi yóò gùn ọgbọ́ orí náà ni ó kọ́kọ́ ti fún ẹ̀yẹ ni so kọ̀ọ̀rí náà wà a ní àwọn kọ̀ọ̀rí náà nínú ìlú àwọn àlùjọ náà nípa ti lọ àwọn àlùmọ̀jà ìdí òfin sẹ̀mí lè gbà ọlọ́run ọba ọ̀rọ̀ àkúdàgbà ló àkúdàgbà tó ìsẹ́ni tí ó kù tó ìsẹ́ni tó padà wá bí ẹ̀bá wá rẹ̀ lè kan ní ẹbí tí ní torí ẹni tó bá tẹ ní ẹbí wọn kò sí bẹ́ẹ̀ tó fún mi kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbọ̀dá wọn tó ti sí ẹ̀hẹ́ pé ẹgbẹ́ ti àjọ sílẹ̀ báyìí ni lẹ́yìn twenty years làwọn kan dé wọ́n ní wọ́n ti fọ́kọ̀ ìlera wọ́n ti fọ́kọ̀ ìlera wọn ni o ó lè fẹ́ kí ẹ̀rọ àwọn àdìsájọ ó sì láti fi abẹ́rẹ́ yìí tọ́ ọwọ́ àwọn ọmọ tí ìgbẹ̀rẹ̀ àwọn ìgbé àlùkọ́ ètùtù lọ́jọ́ ìwọ̀dá wọn. Ṣẹ́fẹ́ ààrẹ ló sọ ilé lọ́dọ̀ ìta ìgbẹ́ yìí. Ó gbà àbọ̀, òun ní ìdílé ọmọdé àwọn lóhùn, nígbà tó bá ti dá wà láì ní ìdílé jẹlẹ̀, bẹ̀rẹ̀ àwọn ọlọ́jọ́ rẹ̀ sí. A ti ń sọ lórí pé àwọn ọmọ àlìjẹnú lọ́kọ́ wáyé fún yẹn. Àwọn ọmọ àlìjẹnú òun ní ẹ̀sẹ̀ ọmọ yẹn ní òun ní ẹ̀sẹ̀ bí yóò àlìjẹnú lọ́wọ́ yóò iná àlùjẹ́ máa ń gbọ́ tó gbọ́n ti máa lu àwòrán ẹ̀ káàkiri yẹn èdè tí ìbá máa ń bí ìbá dé déédé tí ìbá tó kú yóò máa bìbọ́ kú síbẹ̀ yìí wọ́n máa lu àwòrán káàkiri yẹn tó dára já àti nínú Thank you. وكان Ọlọ́run ọba ó ní àwọn tí wọ́n bá jẹ́ àlùjàmìdì wọ́n ní ipò tó pọ̀ dàrọ̀já kìí ṣe ipò tó kéré tó ń dọ̀dọ̀ lọ́wọ́ ọba. Ọjà wọ́n tún rí àforíjì ọ̀dọ̀ lọ́wọ́ ọba àti àánú ọ̀kọ́ ọ̀nà lọ́wọ́ إن الذين أولوا الذين كفروا ما لا يجوز لهم إلا

Ọlọ́run ń bẹ́nu àwọn kan jẹ́ pé bí àwọn mùsùlùmí àwọn náà, àwọn wọn sábà sí fúnra wọn. Ìṣàbò sí fúnra wọn ni pé ìlú tí wọ́n wà ló ṣe ìlú ìsìláàmù. Wọ́n ti ń fara ni wọ́n ń bẹ̀. Àti wọ́n ní láǹfààní àti jáde fún olóògbé yìí. jáde tó gbé e ní gbogbo wọn kó wọn lọ táwọn ẹbí wá sí lọ́sàdé tó bá wọn ní ọ̀rìn àìlẹ́bí ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọ̀rìn àìlẹ́bí ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ Àwọn ìlàgbà mọ̀tẹ̀bẹ̀ àkíyì, mọ̀tẹ̀bẹ̀ àkíyì ìmọ̀tẹ̀bẹ̀ àkíyì pé wọ́n lágbára wá, ó lè gbá sí pé bóyá ọkọ̀ ń pẹ̀lẹ̀ wọn àbí àìlágbára wọn bóyá kò sí ẹ̀kan wà bí ọ̀lẹ ilé ìlẹ́gbẹ́ dájá ló sọ̀bá yẹn. Thank you ẹ̀ nípa ìlú. Àyẹ̀wò ìjọba ìjọba àwọn olùgbé tó rẹwà tí ẹ̀dá tó rẹ̀ tó lẹ̀ ìjọ ìgbé bílákalẹ̀ yẹn. Ìgbélájú yìí ló máa ń lọ ìlàkùlá nìfà. Èyí táwọn ọmọ sọ pé ìlànà àhíjọ́ bá dá láti fi mọ́ta. Èyí táwọn ọmọ sọ lásìkò yẹn ni àsìkò yẹn pé kò sí ìgbélámá nígbà tí pátì lọ́ta nígbà tí pátì lọ́ta ti wà ìgbàláyé ti wà fún mùsùlùmí ẹni tí ó ní ti ẹ̀rọ ìlú mi nígbà wípé kò sí dára ìsìlámù bẹ́ẹ̀ àwọn ará mẹ́ta ni wọ́n ń bá yín àmọ́ ń dúró wà bí òdìgbò yẹn ti yára ni bí ìgbà wà níbi kan tọ́fẹ́ sí i lọ́wọ́ ọba tọ́fẹ́ ìdìbò yìí ní ojú ojú ọlọ́wọ́ tó ń bẹ́ẹ̀ ọwọ́ kú ní káàdì yìí ọ̀ kó ń bẹ́ẹ̀ yẹn ti wá kú dé tèmi ọ̀ ìsìlámù ti nígbà mọ̀lẹ́kọ̀ọ́ Àwọn èdè ìjọ ààrẹ torí ẹ̀sùn tààtàkọ́lẹ́ tí òun ìwà àìlèṣe, a máa lè tí bá wọ́n owó tàbí òun Ẹjá mọ̀ ààrẹ, bí ò bá rẹ́sùn sí inú ilé ìrìn nínú bí yẹn gbé ilé ọba ààrẹ, tó bá rẹ́sùn sí jáde sí inú rẹ̀, bọ́rẹ́sì nínú mi, tó bá rẹ́sùn sí inú rẹ̀ ni wọn ò jẹ́ ọ́ àtẹ̀kà sí inú ẹ̀kọ́ rẹ̀ tọ́lọ́ sì lè di ọ́ tọ́lọ́ lè di ọ́ ọ̀bọ̀ ọ̀jáde ní wọn. ọ̀dà bó ti sínú àníbà Muhammad sọ̀rọ̀ máa wọ̀ tẹ́lá ọ̀fẹ́ kíláàsì ti dín lọ́lọ́ ìtọ́ ìṣúná àwọn ẹbí rẹ̀ náà ọwọ́ fẹ́ kíláàsì ti dín náà àwọn ẹni wọn rẹ̀ tó ti dín bẹ̀rẹ̀ fún ọ̀hún tó ti náà wà yìí. nítorí pé wọ́n gbé yà ní bákan méjì náà nínú kọ́ wọ́n yà ní ọba àdìsí ti wa ìwé náà wà bá wọn ti ti wọn. ọba àwọn tó lè sọ títí wọ́n ti ìdájẹ́kẹ́ sí ọba àwọn tó ọlọ́run ló dára lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ́ọ̀ ọlọ́pùlò ọlọ́pùlò ọlọ́run alábùtọ́ fún ọlọ́run Kánàbí yóò níbi rẹ̀ ìdàgbẹ́ kejì kò gbọ́ ọ̀nà bàbá mi tó yẹ fún ọ̀nà ìsọ̀kọ́ tó kọ́ bọ́kà ọ̀nà ìsọ̀kọ́ ọ̀nà ìdílé bá mi wọ́n ti kú lẹ torí ẹ̀sìn èyí yẹn náà bá ó fẹ̀ gan tó ọ̀bá rí ẹ̀sìn ṣe níbi kan tó bẹ̀ ọ̀bọ̀ sí ìdùnnú. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ bára yín o. Ibi tí wọ́n gbé sí nínú ẹgbẹ́ àdínámà, ibi tó burú gbà ní ọlọ́run ní ńlá ìdílé ní ẹni ọmọ ara bí i ní ìgbà nígbà ọ̀rọ̀ ìjà àdúrà nígbà àdúrà ìjà àdúrà. wọ́n ń bẹ nínú àwọn sáà ní pé àwọn náà lágbára wọ́n sì ń bẹ ní ìlú iná ní ìrẹsì láàrin náà rí i. ọlọ́run àwọn kan bẹ àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀rọ ọ̀hún ó sì níbi. لولوا إلى المصطفى فيه أهل الرجال Ìjọ́kùnrin ọ̀rí àtẹ́lá ara wọn, ẹ̀nà ìjọ́ nípa ara ọkùnrin ọkùnrin ọkùnrin ìyàní lọ sí orí ìgbàdúrà. Ẹ kí èyí tó gùn, ọmọdún àwọn olóògbé àti tó gbẹ̀rẹ̀ àwọn olóògbé ọlọ́run pọ̀ àgbàwá ikú wọlé. Wọ́n lè dá àbáwọn obìnrin pẹ́pẹ́ àwọn àwọn tí wọ́n ṣe ti láàmú àmọ́ ọ̀rọ̀ lágbára tó ti wá bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ bí ẹ̀sìn wọ́n ti yàn jẹ́ yìí. Wọ́n lè bẹ́ẹ̀ àbáwọn ọmọ tó ṣe pé kí wọ́n lè dá láti rí. Máa ń sọ pé ní ọ̀pọ̀ ọ̀nà ilẹ̀ sọ̀rọ̀ wọn náà yà á lọ́wọ́ àtẹ̀lé ìgbà láti kú ìlú ní ọ̀lọ́dà rẹ̀ ní ọ̀lọ́dà jíjáde àbí ìwọ̀n sí ẹ̀nà ọ̀lọ́dà ní ìdáwọ́. Nígbà wọn bẹ́ẹ̀ ọlọ́run bá wọn wọ̀ Àwọn ìfẹ́ yìí lẹ́kùn fún ìwọ̀n bá fẹ́ lórí àwọn ọ̀ṣọ́ àlókùnrin wọ́n sọ̀rọ̀ sí fún ara wọn ni. Òun ni wọ́n sọ pé wọ́n rìn ní àwọn ìgbésẹ̀ wọ́n sọ̀rọ̀ fún àwọn wọ́n lágbára àdúgbò ìgbéná wọ́n lágbára àdúgbò wa àwọn àmì sọ́ra wa àmọ́ àwọn ìgbésẹ̀ ọlọ́run ìwà fún wọn lágbára àdúgbò wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ nínú àwọn kan nínú àwọn akẹgbẹ́ wa ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lẹ́lẹ́gbẹ́ wa ẹ̀yìn ẹ̀dẹ́ àwọn ìgbà wọn lóṣù ní ọlọ́run ìwà wọn ṣe ọlọ́run àwọn ṣe ń gbé wọn lágbára àdúgbò ni ọlọ́run àwọn Ọlọ́run tó ṣàlójú bá wọn títà wọn lágbára ní títà fún wa. Tọ́lá nípa wo ayà yìí, àwọn àwọn ẹ̀kọ́ kọ́ mẹ́. Àwọn kan wà lórí náà tó jẹ́ mọ́sùlùmí lórí àwọn àṣìṣe kan tí wọ́n ń pè níbi ẹ̀ dáadáa wọn. Ní màá sọ pé àtúnyẹ lága fún ọlọ́run wá, wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, iná lọ ọ̀gọ̀ fún ìwà ìmọ̀lá ọjọ́ ọjọ́ kan. Àmọ́ ẹni tí wọ́n mọ̀ ọ́n mọ̀ sí ìṣura rẹ̀, ìdàmúra ló ló mọ̀ sí ọdún rẹ̀. Ẹlòmíín lọ́kọ̀ lójú àti ìyá ìmọ̀ ẹ̀sìn láti ìta wà Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ní ìṣúná. Ṣé pé This life is the best work and see. Ṣé máa fẹ́ lórí ìjà nígbà yìí gbígbá lọ́dún kọ́? Àpẹẹrẹ àti ìgbàlọ́ bí gbogbo ọ̀nà tí ẹ ti ń wá mẹ́sì ti wà lórí o, ó ti rọ púpọ̀ jù. Ó sì lórí àdúgbò tí wọ́n ti láwùjọ tí wọ́n rà nílò ọmọ nínú àtàwọn agbègbè míì. Ṣé ẹ fẹ́ gbọ́ wà sí wà sí gidi wà sí àwọn oṣù náà? Torí wà sí àwọn oṣù náà kò sí sí gbẹ́lẹ̀ bí gbígbà tó máa ń fi pàdé mú ni bí ọ̀rọ̀ wa tẹ̀yàn mú sọ̀rọ̀ sí ní bí ẹ̀kẹ́ máa ń bọ̀ ẹ̀sìn ẹ̀sìn tí òun lẹ́sìn ìgbà rẹ̀ ẹ bá gbé ẹ bá tẹ̀lé mọ́lẹ̀ wá sí ní ìwà láì tẹ̀lé pé èmi ni mo fi gbé mi níwọ̀n sí èmi ni mo fi ẹlòmíì wà láṣẹ ẹlòmíì